ẹ ǹlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé ọmọ yín ò ṣàgbàfọ̀ òun káṣọ wálé ẹ rójú olè ẹ mú kí ni ìran Yorùbá dà ẹ jẹ́ ṣàmójútó ìwà àti ìṣe wa ìdí ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí kó tó di wípé ayé dìhun tó dà yìí àwọn bàbá wa máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀wọ̀ àwọn bàbá wa máa ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀wọ̀ àti iyì fún ẹni tó bá ń ṣiṣẹ́ ṣùgbọ́n kí la rí lóde òní ẹ mọbi tán ti rówó ẹ mọbi tówó gbàdé kí wọ́n ṣáà ti kówó dé bí wọ́n ti ń jọba ni wọ́n máa joyè bí wọ́n ti ń joyè ní ṣọ́ọ̀ṣì ni wọ́n máa jẹ́ mọ́ṣáláṣí àgbàlagbà tí yóò kẹ́hùn sọ̀rọ̀ ó di dandan yóò kẹ̀kan sáré Elédùmarè á gbogbo wa mọ̀ ṣe àmín.